الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba Allah ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí ọ̀fẹ́ títò bí ọlọ́wọ́ba ẹnu tí akítan ọlọ́mọsá ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́run ọba wa asàdúrà fún orílẹ̀-èdè wa àti gbogbo àwọn tí wọ́n ń darí wa kọlọ́mọsá bá ní darí wọn gbàbí rẹ̀ kọlọ́mọsá ìṣàánú wa abẹ́lẹ́ Allah lérí ẹ̀sìn wa kọlọ́mọsá ìwọlá náà ọmọsáyẹ̀ fún wa ní ìgbàpò àti àlàáfíà èyí tí a máa fi sin ọlọ́wọ́n ọba lásìkò nígbà tó jẹ́ pé ẹ̀sìn yìí òun náà ni ọlọ́run torí ẹ̀ dá ayé ọlọ́run sì dá àwa èèyàn tá a wà ń bẹ̀ nítorí kálíbà máa sin ọlọ́run ọba nínú àwọn tó ṣe pàtàkì nínú ìjọsìn tí èèyàn gbọ́dọ̀ fílẹ̀ ní gbogbo òṣìṣí tó bá wà àti gbogbo ipò tó wà ara ẹni àsọ̀lá àsọ̀lá ìlànà nípa salatul marid ìrun aláàrẹ̀ èyí tá gbéyẹ̀wò ní àárọ̀ òun náà ni salatul musafir ìtumọ̀ ẹ̀ òun náà ní irun èyí tó jẹ́ pé arìnrìn àjò yóò máa kí gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe pa á láṣẹ tí èèyàn bá ń ṣe ìrìn àjò ìrìn àjò pé kéèyàn má kírun ó ṣe jẹ́ pé ẹ̀sìn wọ́n sì dẹ̀kùn fún wa níbẹ̀ síbẹ̀síbẹ̀ náà bí wọ́n ti sì dẹ̀kùn fún wa yìí ẹlòmíì tún ní kì ọlọ́run ọba wa rọ̀húfù ni rahim ni aláàánú ni ọlọ́run ẹni tí ọba rìnrìn àjò tún travel ìmá ṣe ìrìnàjò rẹ̀ yìí kò pé kọ́mọ́ kẹrùn nítorí pé ìrìnàjò ìpayà máa ń bẹ́ńbẹ́ tí wọ́n bá ti kúrò nílé ẹ̀rù ọmọ báyà lérí ìrìnàjò ẹlẹ́ẹ̀kejì èyí ní ráyè sinmi lérí ìrìnàjò stress yọ wà fún yàn tí yẹn bá ń ṣe ìrìnàjò. ọlọ́run bá wá wo ìnira yìí ipe ẹni tí ń sìnrìn àjò kò ní sí kọ́ńfọ́ọ̀tì fún kò ní sí gbádùn fún bí ìgbà tó wà nílé gbogbo stress tẹ́yìn bá wá ń kojú lérí ìrìn àjò gbogbo wàhálà tẹ́yìn bá ń kojú lérí ìrìn àjò ọlọ́run ò bùnyàn nínú ó sì kí bó ṣe wù kí ìrìn àjò náà kọ́pọ̀ tó àbí kó kéré tó láàfin máa pàtàkì ìrìn àjò bí èèyàn bá ń rìn lọ lérí ilẹ̀ tí ń fẹsẹ̀ rìn pásùkòrún bá tó yóò kírun bí èèyàn bá ń rìn lérí omi àbí tí tó gun ọkọ̀ ojú omi àwọn nǹkan dáa máa ń fi ń sìnrìn àjò tó jẹ́ pé eré omi lòun máa ń rìn yóò ṣe ìrìn àjò àmì yóò kírun lérí ìrìn àjò lẹ́yìn bá gun plane èyàn ó kírun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa idha darabtum fil ard tẹ́ẹ̀ bá ń ṣèrìn àjò lérí ilẹ̀ فليس عليكم جناح ọlọ́wọ́n ọba ni kìí ṣe ẹ̀ṣẹ̀ fún yín bẹ́ẹ̀ ni kò burú an taqsuru mina salah kẹ́ẹ̀dí àwọn àrùn yín kù àwọn àrùn tí ọlọ́wọ́n ọba ṣe ní ọ̀ràn yà fún yín kẹ́ẹ̀ máa kí pé tẹ́lẹ̀ ọlọ́wọ́n ọba ni ẹ máa dín kù ẹ̀ ní kí pé suratul nisa aya 101 eléyìí jẹ́ àmà pé èèyàn lè sọ pé òun ṣèrìn àjò kọ́ wá ní àṣẹ àmà pé erérìn àjò lòun wà ní torí ìrun gan lòun fi ń ṣèrìn àjò gbogbo ẹni bá ń ṣèrìn àjò ẹ rí i pé yóò ní kankan tí ń wá kàkí nítorí wá kàǹgà káyèrè ló bá rọrùn ló fi ń wá káàkiri nítorí ìrun gan ni ló ti fẹ́ káyè lọ́rọ̀ nítorí pé ìrun gan la wá kí láyé ọ gbọ́dọ̀ wá fi ìrun kọ wá fi dí àmì kó fi ìrìn àjò rẹ kó fi dírun lọ́wọ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ bí àwọn travel bóyá èèyàn là broad ni ń course àbí èèyàn máa ń ṣòwò láti ìlú kan sí ìlú kan àbí onítọ̀hún ó ń kó ọjà lọ́bì kan àbí lọ́lẹ̀ ṣiṣẹ́ ń bì kan àbí bá bí ó ṣe dáa fún lọ gbogbo ẹ̀ pátápátá ọ̀dà bẹ́ẹ̀ à ń ṣe nítorí kí ìrun kó lè bá rọrùn èèyàn gbọ́dọ̀ wá sọ pé tó mo ti ń tráfù yẹn pé ah, ó ti rẹ̀ wù òun ò ní kírun أفوى عبد الله بن عباس أن فرض الله صلاة على لسان نبيكم صلى الله عليه وسلم في الحضر أربعة وفي السفر ركعتين وفي الخوف ركعة أفوى عبد الله بن عباس أن ní الله محمد صلى الله عليه وسلم sallam ọlọ́run ọba ó ṣe lọ́ranyàn ipe kọ́ máa kírun pé àwọn ìrun olóko mẹ́rin ọba wa di pé ń sìnrìn àjò kọ́ kí méjì péré méjì yòókù ọlọ́run bùn nígbà ọlọ́run ti wá bùn ní méjì nínú mẹ́rin kéèyàn tó máa wá kí àwọn náà mọ̀ pé ẹ̀mí rẹ̀ ọ̀balẹ̀ ó ti kó nínú ilé rẹ̀ ó ti kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àwọn náà mọ̀ pé ìrìn àjò wàhálà wà ń bẹ̀ àwa fún ọ ní rákà méjì anabi sallallahu alaihi wasallam anabi ni sadaqa tasaddaqa allahu biha alaykum faqbalu sadaqata bẹ́ẹ̀ bá ń sẹ́rìn àjò àwọn ìrun olóko mẹ́rin zuhur asir àti isha anábì ní sàárà ni tí ọlọ́run ọba tó bùn yín ọlọ́run fi ṣe sàárà fún yín ọlọ́run bùn yín faqbalu sadaqata ẹ gba sàárà ọlọ́run ẹni tí ọba dìrun kù kò gba sàárà tọ́lọ́run bá fún bọ́lá bá fún yàn ní nǹkan téèyàn léèyàn ọ̀fẹ́ sẹ̀mùkún tóun ti dalábùkù kí aláwọ̀ nígbà mú bùn ọ́ wọ́n ní mo fẹ́ ìnídìí ẹ̀ ló sì jẹ́ pé gbogbo òrùn olóko mẹ́rin tá a bá ti ń travel a máa di kùsí méjì ọfẹ́ kí zori rákà méjì lókè asiri rákà méjì ìṣá rákà méjì àmọ́ sọ̀látùl fàjìr irun àṣùbà ìta kíntàn èèyàn ní dìyẹn kú méjì náà lèyàn ṣe kíni lèyàn òkè bẹ́ẹ̀ ni magrib mẹ́ta mẹ́ta yẹn náà lèyàn òkè èèyàn ní dí magrib kù ìrìn àjò báwo la ṣe fẹ́ mọ ìrìn àjò yìí tá a kù àti tá ní dínrún kù kan bu 83km kilometre bẹ́ẹ̀ bá ti kọjá 83 yẹn èèyàn máa dínrún kù bu kílómítì ò àmọ́ èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú tíra àwọn àlùfáà òun náà ni pé gbogbo ohun bá ti pè nírìn àjò nínú culture wa àbí nínú àwùjọ wa àbágbègbè wa wọn lágbájá ń travel àwọn náà ti mọ jẹ́ ń pè ní travel gbogbo ohun tá a bá ti pè ní travel òun inú ẹ̀ láti máa dírun kù a irun olóko mẹ́rin a kùsùn méjì kódà náfílà o náfílà wọ́n là nábẹ̀ yẹn náfílà wọ́n ní ọgbọ̀n onírà ká méjì nínú ọ̀ràn yẹn ọ̀dọ́ wọn yẹn náfílà èyí tó jẹ́ ọ̀ràn yẹn gan wọ́n ti mọ́ náfílà tálà nábẹ̀ sábà máa ń yẹn o náà ní wítìrì àti rákàtà alifájìrì àmọ́ rákà méjì kájọ pé sórí rákà méjì lẹ́yìn sórí gbogbo àwọn rákà àwọn ìrun tá a máa ń kí náfílà yẹn kó di pákí náà yẹn oníbùkátà ṣe tọ́ba tí ń sìnrìn àjò ìtọ́jú ọ̀nà yàn lérí ẹ̀gàn ọlọ́run ti bọ̀ ń méjì mẹ́ bàbá ti kí sórí rákà méjì rẹ tán ọgbẹ́ báàgì rẹ ọmọ bá rìn àjò rẹ lọ ẹ̀ sí náfìlà ni ọ ni arìnrìn àjò ni ọ ìtọ́jú ọ̀nà yàn gan ọlọ́run ti bọ̀ méjì mẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tí a ní tá ń sẹ́rìn àjò òun náà ni pé àlìjáàmù bẹ́ẹ̀ náà sọ̀lá tẹ́yìn ìgbàláyé wà fún wa ká da ìrun méjì tó bá súnmọ́ra wọn kádà papọ̀ jamu takdim wa jamu ta'khir ìrun zuhri àti asir ìgbàláyé wà fún tó bá ń sẹ́rìn àjò ọlọ sí Ìbàdàn lápẹjúwe ó sì dé bága ni wọ́n bá pè ìrun zuhri ìgbàláyé wà fún ọ kó dúó ní bága yẹn kó kí zuhri rẹ dáka méjì kó sì kí asir dáka méjì. e na ń pè ní jamu takdim ó gbé asiri wá sí àsìkò zuhur ọlọ́run fún ọ nígbà láàyè lẹ́yìn anábì sàlàyé ẹ̀ pé ọlọ́run bá bùn ọ bẹ́ẹ̀ sẹ̀wọ̀n asiri ò ti tó àmọ́ nítorí kọ́ńfọ̀tì ẹ̀ torí kí ìrìn àjò yọmọ ní kọ́mọ ní ọlá anábì ni ó asiri náà rákà méjì ó àwọn aráàlú ó sì ti kí aṣẹ bára àlú kan bá sì kí aṣẹ́rì tóun ò travel lásìkò yẹn òun ò nírun àmọ́ torí pé ìwọ òun ṣèrìn àjò ọlọ́run ọba fẹ́ràn ẹ púpọ̀ ọlọ́run ọgbà tiẹ̀ wọlé bẹ́ẹ̀ anabi kì í bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam onígbàtà anabi wà ní àràfá anabi kì í zori anabi sì kì í ashr lẹ́yìn náà ìgbàláyé wà fún ọ kọjá pé bí wọ́n ṣe ń pèrún ní bága yìí tó sì gbé báàgì ẹ lọ́wọ́ tó ń tráfù kọ ọmọ àjò rẹ lọ wọn ni ó kan ó kérò méjì wọn ni ní kọ ọmọ lọ ń gbé káà rẹ náà ni káà rẹ ló ń gbé káàkiri wọn ni máa lọ àrítọ́sá di ẹrù sẹ́yìn gbogbo àlàmọ́ àwa ń kírun sórí lọ́wọ́ ìwọlé má bá wa kí ìwọ tó ń sẹ́rìn àjò ọmọ bá tiẹ̀ lọ ọmọ wa lọ tọwọ́ wa dé tógèètì Ìbàdàn sọmọ pé asili òsìtó ọwà páàkì àbọ̀ ọwọ̀ Ìbàdàn náà ni àsìkò asili òsìtó ọwà kí sórí rákà méjì rẹ òkè asiri rákà méjì lásìkò asiri eléyìí náà ń pè ní jamu ta'khir ọ̀dà méjèèjì papọ̀ ọwọ́ àlọ́ lè fi sọ́wọ́ gbẹ̀yìn ọba àṣẹ jámù